والسلام على أشرف المرسلين سيد الأنبياء محمد رسول الله وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث والمرفعة السلام عليكم ورحمة الله وبركاته

ó ṣẹlẹ̀ ẹ̀sùn wọn ní àwọn oúnjẹ gbogbo ayé pátá gbogbo alọ́wọ́ pẹ̀lú kẹrẹ àti ìrẹ̀lẹ̀ wọn tó àlùwà ìwọ̀ ìwọ̀n sọ̀rọ̀ wọn lò kàkàrà àti ìwọ̀ pẹ̀lẹ̀ àwọn aráyé àwọn ọlẹ́yìn ìgbà gbogbo ìwé ìṣàlẹ̀ òṣìṣẹ́ ọba

وقوى وكرامه لذلك وفي آفة الله ولقد إياك وعلمه وكان الله من آمين على التهاوى إطلاقيا النبي يا النبي دعوني في الظلم أدواري يا النبي ìyẹn lè fi ìyàwó bẹ̀rẹ̀ lórí ẹ̀rọ ìgbé ìyàwó ìjìlá ìyẹn lè fi ìgbà rẹ̀ ẹ̀fí pàdé lórí ẹ̀fíà rẹ̀. ìyẹn lè fi ìyàwó fi àwọn bíbí bákan náà fi ìrọ̀lọ́wọ́ ìrọ̀lọ́wọ́ ìrọ̀lọ́wọ́ ìrọ̀lọ́wọ́ àdéhùn ọlọ́wọ́ ìrẹ́sẹ́lá ilé ìwà gbogbo ìyá rẹ̀ ó ní àdéhùn ìgbéyà lẹ́yìn وإن أولاد الله ومن جاء الفسق والمكر بالله قل لي عليكم يا أهل الملك كما يتبع أهل القلوب أنا بجاهل

ومنهاج التي أسوة كلمة قديمة للناس أسوة قديمة للناس وتكفير الاستثناء كنت أقول أنا في اللهم الله Thank you. àwọn ọ̀gá yìí. Bákan náà nínú àdúgbò ọ̀sọ̀tọ̀ ọ̀gbọ́n ti wọ́n ọ̀gbọ́n àti ìgbàgbọ́. Ó ń rí àlàyé lọ́gbọ̀n. Ọ̀tọ́ lára yìí, ó wá sọ̀rọ̀ yìí àlàyé lọ́rọ́ ọmọ ìyá rẹ̀ káàkọ̀. Káàkọ̀ yìí, òun jẹ́ ọwọ́ àdúrà ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n wọ́n jẹ́ ìkókó àwọn ọmọ ìlú. Ìgbà tí àbúrò wá sọ̀rọ̀ yìí حقنا وعفو إليه وتواصل على محمد صلى الله تعالى عليه وسلم لا يوصل عليه أن يقول الله لو كان كل من في أخباره إنه به فبالكل أخبرته ثم يتعلم إليك أن لا تستطيع أن تقول àwọn ẹgbẹ́ tó ṣe lẹ́yìn náà ń bẹ̀rẹ̀ ìdílá àkùdí ẹ̀rẹ́ tó ń sọ̀rọ̀ nítorí gbọ́dọ̀ láti ṣe àkùdíá ìrọ̀lẹ́ nínú ọ̀rọ̀ ẹgbẹ́ ní àkọ́mọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ àbá ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀ká ìrọ̀lẹ́ lọ́rọ̀ ìrọ̀lẹ́ lọ́rọ̀ làwọn ọ̀gá ẹ̀ṣin ti sọ̀rọ̀ ẹ̀ ó wá ìdí ìbọn máa wọ́n máa fi ní òwúrẹ́ ilé ìṣẹ́jú wa idi ibon maa won nínú ìtàkùn ọ̀sán ọwọ́ ọ̀wà pẹ̀lú òwúrọ̀ ìwà àwọn ọmọ ọ̀kadà lọ sí ìjọba náà wọlé ẹgbẹ́ ọ̀sán ọwọ́ ọ̀dá ọlọ́run ní ìlú lọ́kọ̀ àìwọ̀ ọ̀kadà wọ̀ máa ń lọ sí ìgbà ìyẹn tó yẹ síta máa ń lọ sí ìgbà ìgbà náà من ينكر ولا يكذب الله يا رب العالمين àìyànjú yàwó àti ìjọ ìrírí ìmọ̀lọ́ ìṣẹ́lá àdúgbò ìgbọ̀nà wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ náírà náà ní ọ̀wá ilé ìpàdé. Bákan náà ní ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀sọ̀kalẹ̀ ó wá àìyàn ọ̀rẹ́ àìkáyọ̀ àwọn ọmọdé ìṣẹ́gbà ọ̀rọ̀ tó káàkiri káàkiri káàkiri tí wọ́n lè tó wá ní ìṣẹ́lẹ̀ bukti bahwa beliau itu sudah hari jauh ya Allah ya di dunia ayat ini ini mulai dibuka dengan Yunus selain al-Musa mengelilingi Yunus selain Allah boleh mati, Allah boleh jadi, Allah boleh Tuhan dia sudah mengkhianati. Ah, Tuhan dia sudah mengkhianati. Dan selanjutnya, kunjungi bisnes orang lain jumpa orang orang lain. Benar itu orang lain itu semua itu orang lain. Kalau kita yang ini jangan kiraan itu harus kita yang ini orang kita kiraan. Kalau kita yang ini bawa dia orang lain. Jadi kalau kita orang lain dalam kalau kami Bismillahirrahmanirrahim. Innallaha wa malaikatahu yusholluna 'alan-nabi. Ya ayyuhallazina amanu shollu 'alaihi wa sallimu taslima. wọ́n ti lè ṣe ìṣẹ̀lẹ̀ ìgbà àwọn àti ìgbàgbọ́gbà àtọ́rọ̀ mú ẹgbẹ́ wọ́n kọ́ àwọn àfihàn òwúrọ̀ yẹn. Wúlò àwọn àwọn ọmọ náà wọ̀ wọ́n láti sọ̀rọ̀ àwọn àwọn ọmọdé àti ìwọ́n ẹgbẹ́ wọn ní kíá àgbẹ̀dà. Lẹ́nu ogun pátápátá ọlọ́run sọ̀rọ̀ àti ẹ̀rí gbogbo ọ̀kan. Àlẹ́ náà yẹ kí ó ti bẹ̀rẹ̀ àlẹ́

ọlọ́run wà láti máa fi ẹ̀yìn àti mọ́lẹ́ àti ìgbọ́n ẹ̀sìn dápá ọ̀pẹ̀lú ara ìgbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ èyí ọlọ́run wà láwọn ọlọ́ra wọn lẹ́yìn ìlú lórí bàtà ìgbà láti tó lẹ́yìn ìlú ní ọlọ́run lórí láti ìgbà àwọn lẹ́yìn ìlú yóò bẹ̀rẹ̀ fún ìdẹ́gbẹ̀rẹ̀ wọn bá lẹ́yìn ìlú láti ní ọ̀sìn láti tó lẹ́yìn ìlú lórí ìjọba من الذي يستطيعني فقد في نوائه ولا في ربه الذي أخلق عليه المسلمين وانزرع المسلمين تبكي أموري يتوسع على المسلمين وقد مرض الأولون إذا كنت تسمع الأولون فهو أن يكون Inga mengaji tujuan aku itu apa mengaji itu kita sendiri. Tuhan sudah itu nama Tuhan. Tuhan sudah ada dua kira. Oleh itu oleh itu oleh itu. Tapi aku yang berjuang mengapa? Itu mengenali bagi asli asli itu adalah. Kalau begitu, ini ini. Mungkin orang berorang. Tetapi masih masih àwọn ìdílé náà ṣẹlẹ̀ lọ́wọ́ tí kò bá ti lọ àwọn ọ̀rọ̀ ẹ̀rọ máa ń gbé. Èyí lè máa wọ̀ nígbà bá ta àtà àwọn ọ̀rọ̀ àwọn. Kí ló máa wá ní ìdílé tó lè lọ? Ọ̀dọ́rọ̀ ló ń lọ sí ilé ló ń kúta lé ló ń kúta ló wà lé. ló ń lọ sí ìlà. Ọlọ́run ló ń ra ìwọ̀n. Dẹ̀rẹ́ ìlọ́ọ̀rà ló ń kí ìrẹ̀lẹ̀ wọ́n máa bẹ̀rù jadi tahu tu apa maksudnya. Itu selain itu, kita banyak jauh terus berfaham. Ini semua orang harus tahu. Jadi ini kalau kita berfaham, ini mereka ini ah ini oleh ini sudah macam ada dalam dalam ini. Ini mungkin ini ada semua orang sudah. Kalau kita berfaham, kita berfaham.

في لون نجم رمضان الاسلام قل اذا هدى الفرح ثم يقول انا القبول ثم يقول انا القبول وفي الغالب اقوى من الفرح ومن الفرح ومن الفرح ومن الفرح ومن الفرح ومن الفرح ومن الفرح ومن الفرح lalu Allah berfirman di mana lagi, di mana lagi. Jika ini boleh dijalankan, boleh boleh dijalankan dengan baik. Sebab itu kami mengumpulkan mereka di mana di mana itu dan eh, dan juga Allah mengumumkan. Tapi demi itu, satu dalam pokok ini, ah, untuk kita ini mengumpulkan mereka. Oh, ini juga yang 因为规律也把一万多的米，牛马给罗汉算了，牛马罗汉算了，主观的这种矛盾的时那是我们的思维里面，我们的包括方向哦，比如你刚好在思维里面的就是，根本上在那个羊肉多，是吧？本来就是羊肉多，你可以，你可以把它给我用。

فلديه يسأل بها صلى الله عليه وسلم ننظر الدنيا والأولى الله ومن يرحمه اتباع حلقه وإليه الله أعطينا الروح الجميل ومن يسمع به lọ ọlọ́run máa ń ṣàlàyé ìwádìí kó wá sọ̀rọ̀ ní ìyàrá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́